وَمَا فِي قُلُوبِهِم مِّنْ غِلٍّ إِخْوَانًا مِّنْ غِلٍّ إِخْوَانًا عَلَىٰ سُرُرٍ مُّتَقَابِلِينَ لا يرحم فيها نفر ولا هم فيها بمخرجين نبئ عبادي أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأكبر ولا تكتب عن وعيد إبراهيم إذ دخلوا عليه فقالوا قال إنا منكم وزير الحمد لله نحمده ونشكره ونستعينه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 رحمه الله عن شيخ الله محمد صلى الله عليه وسلم في غالية في قدر ولما كان في أمريكا نقطة القلب جاء الله أئمة الهدى إذا أصبحت اليوم من ديار السنة النبي صلى الله عليه وسلم أهل جواسمه واتباع Allah subhanahu wa ta'ala تعرفون المسلمون اليوم برحمته وهو ارحم الراحمين أخبرتم يوم الله ضربة التي رمضان في يومين وشيء يومين يوم الله سبحانه وتعالى نصلي بأمين بالإسلام أما كثيرة شكرا àwọn akẹ́kẹ́ àṣọ tí a tó ń lọ sọ wọn gbà nípa wọn jẹ́ tó ń lọ nínú akẹ́kẹ́ àṣẹ. Àwọn akẹ́kẹ́ àṣẹ tí a sọ tí a fi ní ládàá rẹ̀ wọn àbá sí orí àwáyà. Nítorí pé kí àwọn ẹ̀mọ̀dọ́rùn ló bá yàn wáyé omi máa ń láyà. صلى الله عليه وسلم في القرآن حديث جابر المصنف قال صلى الله عليه وسلم في جبريل واقع وصعيدين من أدرك رمضان فلم يخطأ له فأبعد الله قل آمين قال صلى الله عليه وسلم فقلت آمين جبريل صفحه صلى الله عليه وسلم تجبر في أول رمضان في رمضان tí ò wá láti rí ní ọ̀rọ̀ ilé ìgbé òkùnkùn sórí ilé òkùnkùn sí àwọn ọ̀rọ̀. Àárín sọ́lọ́ wa lọ sọ́lá ní ọ̀sẹ̀ àárín ó tẹ̀lé ilé ẹ̀rá. Ó túmọ̀ sí pé àsìkò tí a wà yìí, àsìkò tí ìyọnu ọlọ́run ó gbọ́ ọ̀pọ̀ ni. Bí ìyára bá ṣe dáadáa, yóò rọ̀ ẹ̀sùn. Ìyàrá sọ́lọ́ wa wà ní ọ̀sẹ̀ يصلي وينادي منادي من السماء من رمضان يكلمها ولا تصنف يجي يا بادي الخير أقبل ويا باغي الشر ويا باغي الشر أحسن بالتي تبقى شدادة حتى تطيع من الشدادة في من يسمى بالتي تبقى من صبور ìṣàkóso lásìkò ní onílù púpọ̀ ẹni bá jẹ́ aláboyún kí ọwọ́ ìsọlẹ̀ tó bá lè bẹ́ẹ̀. àjọlọ́ bá ṣe fáànù wọn sàánà nínú fídíò lè mú ṣe dáadáa gbogbo ti àwọn wa. jẹ́bi jẹ́bi nínú èyí ẹ̀ka ti àṣọ ọ̀gbọ́n tó ẹ̀ka ti ṣe òun náà ẹ̀ka ti dá wa àwọn ìjọba. lójú ọmọ bá sọ pé ṣáà ọ̀gbọ̀n lẹ́nu أنزل فيه القرآن طبعا في رمضان ونزل سلطان القرآن لبنتي nínú sọ́dúnrúre tó wà nínú oṣù yìí tó jẹ́ pé bàmàhó manifest ẹni tí ò bá ń tẹ̀lé ṣe ẹni gẹ́gẹ́ ló ti pàdánù òun ni wọ́n ti hàn إنها تلاوة القرآن من رمضان من الشيخ فقط النبي صلى الله عليه وآله وسلم جبريل أما سمع القرآن من رمضان ثم في رمضان نص القرآن شهر القرآن أو شهر التلاوة أصبح في تلاوة القرآن نص àti lóòrùn ló jẹ́ pé àrí náà sára àṣọ́rẹ́ tó jẹ́ pé wọ́n máa parí àlùkò hàn ní ọjọ́ kan nínú Ramadan gẹ́gẹ́ bí Usman bin Affan rọ́bì ọmọ àwùjọ́lá ààrẹ ìlú nínú wa gẹ́gẹ́ bí àìmáàmù tó sàárì bí wọ́n fún ọmọ tí wọ́n fẹ́ pé yẹ́sì ní kú ìmáàmù tó sàárì wọ́n fún ọmọ lórí ọjọ́ kọ̀ọ̀kan wọ́n mọ̀ kárí tó sọ̀rọ̀ ẹ̀kọ́ hàn tó bọ́ wá di òru láàrin ọjọ́ mẹ́ta yóò parí tó hàn rẹ̀ ó fún àti pé nínú Ramadan hátìmá náà kò bá ní hátìmá tó sì yóò parí tó hàn láti bẹ̀rẹ̀ lóbi náà àdínà náà ní sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ àlẹ́ ọ̀sán tó sọ pé man qara'a al-Qur'ana fi aqalla min salah lam yaqra' arábìnrin tó bá tó pọ̀ á ní ọjọ́ tó dín ní ọjọ́ mẹ́ta tó ti parí ẹ̀ ìwé ẹni lé òun dájọ́ yẹn tó ń pè. eléyìí nígbà tí ò bá fi rọmọdọ́rọ̀ nù nínú rọmọdọ́rọ̀ yẹn lè parí pọ̀ á lọ́jọ́ kan yẹn lè parí pọ̀ á ní ọjọ́ méjì ẹni nílé ìbèrè tó tó fún gbogbo mọ́tò wà láyé pọ̀ fún ọ ìlànà tó dáa pẹ̀lú tí ìyàbá ní àníyàn láti ṣe bẹ́ẹ̀. Gbogbo ẹgbẹ́ àwọn sálà kan sọ́ọ̀lì ọlọ́mọ sùpánà wọn tààlà ọlọ́mọ ti àlùbáríkà sí àkókò fún wa. Ọlọ́mọ ti àlùbáríkà sí àkókò wa. Bẹ́ẹ̀ náà ti àbájá ní ó tẹ̀lé ọlọ́mọ bá Àdúgbẹ̀rí sínú àdúgbò ọmọdé sọ̀rọ̀ wọ́n wọ àríwí ààrẹ òṣèlá láti máa kò ní táàmì èèyàn ti dà ní ìkẹ̀lú ìtò lè lójú àwọn èèyàn ọlọ́run dẹ̀ bọ̀ fún mi. Lọ́jọ́ bí wọ́n ti sọ pé ọlọ́run bá ṣe lóore táwọn tí wọ́n ti lọ ọ̀pọ̀. Òun náà ní pé ọlọ́run bá ti lọ fún báríkà sàkókò fún wa. Bí wọ́n mọ̀ pé ti ìfẹ́ fún àti ìwé ìgbésẹ̀ àṣẹ. Ẹni tó máa bá gbé ìrọ̀lú rẹ̀ ẹni yóò mọ̀ فيقرأ ما كثير من البيت ويمشي إليه تشجيعا نقش ولا تنفيذ لا يدي في أكثر من أكثر مش أكثر gbogbo di ibi pé aago méjìlá aago kan ló mo lè ti parí jíjù méjìlá lórí mi ò ṣe àmì ìtọ́jú ẹ̀ wá òtún ẹ̀sìn consistent pẹ̀lú ẹ̀ ní gbogbo ìgbà yóò fún ọ̀rọ̀ mùsùlùmí jẹbi tọmọ ọsọ fún àwọn ọ̀daràn sọ pé wọn là pàdé ẹsẹ àmì ìgbòho àrùn ìgbèjì ọlọ́ni àgbò àrùn òun ṣe ní ìgbàjọ wa wọn. ṣùgbọ́n ẹni tó bá fẹ́ ipò àrùn kúrò òun tó bá para kú tó kà á ọlọ́rọ̀ sọ fún àwọn ló máa wọ̀ fún un. ebi tó fún wọn pé ṣáà wọ̀ rẹ̀ bọ́ọ̀lù ní alùpùránì ọlọ́ọ̀bá sọ̀kalẹ̀ tó tó ká lè bá akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ọlọ́ba ní húdà ní ìtàfin ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين قرآن كتاب قرآن كتاب قل لا لا القرآن يروى بعض وصوبه ọlọ́pàá bá sọ̀tàrà wọ̀tàrà ó bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọlọ́ba sọ fún wa nínú alukóhánù kiri ọlọ́ba sọ ìpè ìdáàbòn àǹtẹ̀lẹ́ àbúkù báàrà ìyàdẹ́fẹ́rù àyàtì ọlọ́ba náà ní sọlọ́ba àṣìlá asọ̀kùnrin àbíkalẹ̀ fún ẹ àǹtẹ̀lẹ́ àbúkù ilé asọ̀kalẹ̀ fún wa láti sọ́mọ́ mọ́ àríwọ̀ sẹ́lẹ̀ mọ̀báàrọ̀kùn ó lè jẹ́ síra àtúndé síra onídùnkù síra lálùbáríkà bí ìyàdẹ́fẹ́rù àyàtì bíi وليذكر كل الألباب والله أبين الله هو القرآن الكريم ليدبروا آياته كلمة رموشي على آية القرآن عندما بقى آية القرآن الكريم ونكال رموشي كلمة قنبي الله ليدبروا آياته كل ما تبقى آية رموشي آية رموشي yóò lè wúlò fún wa á lè kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. ṣùgbọ́n bá ti ń da alukoran adọ́dọ̀ mọ́ ìgbìyànjú àti ìtumọ̀ rẹ̀. àríwá onímọ̀ tó ń sọ pé tí ìtumọ̀ alukoran tó bá ń sọ èèyàn dáhùn ó lóore ìdí ìrọ̀mọ̀ sá lọ gbére láì rí ìtumọ̀ rẹ̀ lọ. nítorí ọlọ́dọ̀ sùpáàmù ọ̀tá lọ́sùpáàmù ẹni sọ́lọ́ bọ́ọ̀lù àìyọ̀sọ́lá pé òun sọ ليتدبروا آياته كلمة موجود شيخ أبي المسلمين رحمه الله تعالى ولتلاوة القرآن تلاوة القرآن ومن أنانيك عن من دعوة أقوى ومن تلاوة اللفظ تلاوة اللفظ هناك تعوار في القرآن إليه تابان تعالى النبي صلى الله عليه وسلم الذي من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها الذي ينتبه على كتاب tó túmọ̀ sí wọ́ọ̀dù kan lólóòdù kan nínú ọ̀rọ̀ ọ̀gbà yóò ní ládá mẹ́wàá. eléyìí ti lẹ́wọ̀ tó aláàbò káàkà gbólóhùn àlùkò hàn omi ládá. ẹlẹ́ẹ̀kejì òun náà ti ti lẹ́wọ̀ tó máa ìtumọ̀ alukóhán káàmù ṣẹṣẹ eléṣù pàtàkì tàbí káàmù ronú sí ìtumọ̀ alukóhán ẹni tí ò bá ti ronú sí alukóhán kẹrí pẹ̀lú ìṣẹ̀lẹ̀ láti ìfẹ̀rẹ̀ hàn ìwé ni yóò sí nínú aláìfẹ̀rẹ̀ hàn bẹ́ẹ̀ kò bu àmì náà ní àjá ọ̀rọ̀ ó lè rí ẹni bẹ́ẹ̀ wà nínú ẹgbẹ́ irú ẹni bẹ́ẹ̀ kò tún káre tó níwájú ọmọ ọba. ẹlẹ́ẹ̀kẹta wọ́n lè tìlẹ́wọ̀tò láti wọ́n máa tìlẹ́wọ̀tò láti wọ́n máa. sábà ní ká ọ̀rọ̀ ọbẹ̀ ká máa ka ìtumọ̀ rẹ̀ kájẹ̀ kókó lè fọ́n gbogbo wa. lọ́gbẹ́ni sábà ní ká sọ̀rọ̀ hàn látàárọ̀ lọ́sàn-án lálẹ́ ó dáa náà ká níwà àkókò yìí táwọn abẹ́ yìí. láti gbàgbọ́ yé ìṣìnà àgbàkàǹkà. Yẹn ló ti gẹ́gẹ́ ìkan nínú àwọn sábà kan sọ́ọ́lẹ̀ nínú àwọn àtàbí ọ̀wọ̀ ní ṣùgbọ́n ìtàbí èyí àbúlẹ́gbọ̀n àwọn lọ́bí ọmọ ọ̀tá ara rẹ̀. Olùsọ̀lẹ́ àtún wọ̀ṣẹ́ ìbòrò ní ẹni náà sí wọ́n ní ìkọ̀wá. Ó ní ìkan mẹ́ta mo máa ń nífẹ̀ẹ́ rẹ̀ fún ara mi àti gbogbo àwọn àtàbí mọ́ rẹ̀. Òní ويسأل عنه هنا الكلمة هناك دبري دون أمان صورين من القرآن كل طلب ونوفوا الله رسول يتدبر آياته كلمة ونوفوا أفلا يتدبرون القرآن أم على حدود أقطاعها الله بني القرآن الكريم روس كلمة أفلا يتدبرون القرآن كل ما يعني روسي القرآن tẹ̀lé àwọn ìlànà tó lọ́ba ti balẹ̀ bẹ́ẹ̀ a máa lára pẹ̀lú omi àpá rẹ̀ àbí ọkàn yín àgádágodo wà bẹ́ẹ̀ ó tún máa fi pé ẹni tí ò bá fi àgádágodo lórí ọkàn rẹ̀ tí ò bá fi àgádágodo tó sun ọkàn rẹ̀ pa ìlú ẹni bẹ́ẹ̀ ó gbọdọ̀ lè ta àlùkò áàmì tó ronú sí lórí àtúwà sọ́lọ̀ mọ́ ọ̀hún àríwọ̀sẹ́lá àwọn sọ́hábà tó ń ṣe ìdáná sọ́hábà tó ń sọ̀rọ̀ mọ́ ọ̀hún àríwọ̀sẹ́lá orí àdébísọ̀rọ̀ mọ́ ọ̀hún àríwọ̀sẹ́lá tenham o que valor é a doação deles. O assoalho que o futuro muito claro no som. هنا قال هو الهدف هو انه الشمائل المستقبليه في الامام الترمذي يعني أنا رجل الشيبات اليهود والمرسلات وعما يتساءلون أنا إني أراه مسموع نموسي من صورة هود من صورة مرسلات عما يتساءلون àwọn àyàpù tó ń sọ nípa ìgbéyàwó àti ìdààmú ìdààmú tó ń bẹ fẹ́ni tó bá kọ̀tọ̀ ọlọ́run wa. Adékìrí ìtẹ̀lú sọ níbi adéwò eré. Ó sọ pé dáná bí níta níbi oorun sí. Sọ̀rọ̀ wá wọ ààrẹ yìí wọ ààrẹ yìí ọ̀sẹ̀lẹ̀. Àlẹ́ sọ̀rọ̀ wá wọ ààrẹ ọ̀sẹ̀lẹ̀ níjọ́ kan nínú àṣàdé ìfìtì ìjọba ti gbọ́ dáadáa. Àlẹ́ sọ fún àbúrò wọ́n bí Nàfúùdì lọ́bì ẹ̀wọ̀n àdìs أنا مش بتقرأ علي القرآن قرأ القرآن فيه إذا في ابن مسعود ده ولكيف أقرأ عليك وعليك أوصي وأنا في لغة فيما فيما في القرآن فيه إذا ولا ما بعرف أقرأ أنا بني ọlọ́ba sàmì náà ṣe é pé kí n dọ́ ó wù mí láti dọ́ lẹ́nu ẹ̀mí ابن مسعود رضي الله عنه وقال في آيات القرآن الكريم وجدت أم أبو جعل صلى الله عليه وسلم دور بجندهم مع هذا ومصنع تكتبهم القرآن الله سبحانه وتعالى المسلم لو dé pé tí ó jẹ́ tó wúlò fún yàn ó dẹ̀ ti fi yàn bá hàn án ó kà á tó lè lọ àwọn yóò máa ka àwọn ẹ̀kọ́ tó lè wà ń bẹ̀rẹ̀ nínú ọmọ fún. Ní ìtẹ̀síwájú, lẹ́yìn ìtẹ̀síwájú pàtàkì yìí, lẹ́yìn ìtẹ̀síwájú ti fi adé ní ọdún tí ó kọjá nínú sọ́ọ̀tù àìsẹ́gbẹ̀rún. Ibi tí a tó sí òmẹ́rin ní àyà forty seven. Lọ́lọ́bọ̀ sọ̀tánù tó tún sọ fún wa nípa àwọn ọmọ àjẹ́mẹ́rin. kọlọ́ba kó mọ́sá ṣe ẹnì kọ̀ọ̀kan wa ní ọ̀kan nínú ọmọ àjẹ́nà anábì sọ́lọ́ bọ́ ọ̀pọ̀ àríwọ̀ sẹ́lẹ̀ anábì ni màá sá àlàbọ̀ àjẹ́nà kẹ ثلاث مرات قال قال في الجنة اللهم أدخله الجنة anábì ni tó bá sọ pé ọlọ́run jẹ́ kí wọ́n àjẹ́nà bẹ́ẹ̀ ní sáà àjẹ́nà ó sọ pé ọlọ́run jẹ́ kí ẹni wọnú àjẹ́nà ومن استجاب من النار ثلاث مرات ẹni tó bá wà ìṣọ́ ọlọ́run ọba kó níbi iná lẹ́ẹ̀mẹ́ta tó ní àwọn ọmọ àjẹmù nínà náà ọlọ́run àjẹmù nínà náà ọlọ́run àjẹmù nínà náà àlẹ́mìí kọ́lá náà ọlọ́run àjẹmù nínà náà àlẹ́mìí tó bá wà ìṣọ́ ọlọ́run ọba lẹ́ẹ̀mẹ́ta níbi iná ọlọ́run ọlọ́run láàrin nínà àjẹmù dáhùn náà ilé ìfẹ́ أعدها الله سبحانه وتعالى للصالحين المتقين العباد الله سبحانه وتعالى هي الشيرة تدعى من هنا ونصفه الله مدعى من فوق. ثم مدعى سواني نوعا من الناس الله يسوع الله يسوع ذات للمتقين الله عزلنا وهم كسر الأقوى والجنود الله مدعى سواني والجنود ọlọ́ba ti tó ṣe gbogbo àwọn ayọ̀ wọ́n ti pa òfin wọn mọ́ àwọn akẹ́kọ̀ọ́ ṣe lé ìwọ̀n àwọn tí wọ́n ṣe lé àwọn tí wọ́n ṣe lé ìwọ̀n ọlọ́ba sọ̀tàn ọ̀tà àgbà lórí ìyànjẹ́ náà fún wa nínú ọ̀pọ̀lọpọ̀ ayọ̀ ẹ̀kọ́ sọ إخوان على رسول متقابلين الله رحمه هو يمتيع مع جنة الله يمتيع كنوة أكيد متيع رانوة يمتيع كنوة أكيد متيع رانوة هذا النبي صلى الله عليه وآله وسلم النبي صلى إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت مثل الجسد كله على رأي القلب أنا بجد يقول يباشر بين لا نوم أتابع أنا بنباشر يوم بلا تباشر لا لا تباشر تباشر تباشر يعني تباشر نهاية تباشر yóò rí gbogbo ara ó kàn ṣe bí láti ẹrẹ ló bá ti dá ara gbígbà ẹni tí ìṣesí rẹ̀ bá dá ọkàn rẹ̀ ló dáa ẹni tí ìwà rẹ̀ bá ta ẹ̀mí rẹ̀ yóò dá tẹ́lẹ̀ máa ti da ara ó da ìṣèṣe ó da tẹ́lẹ̀ náà ti sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ àríwọ̀ sẹ́lá nínú sọ fún àwọn àkọọ́lẹ̀ yìí àrẹ́bí náà lọ́wọ́ sáárà làyẹ̀ ń bọ̀ ìlà síwájú ولا إلى أجسامكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. هذه الله هو باشر ويا رواني أبا رواني bóyá agbáyé àbá àdúgbò àbá àtúfà ọlọ́run yìí wọ̀. ìjọba ọ̀bọ̀ owó òun náà ìdílé nílé wa àfọkàn wa. níbi ìgbà tí dá pẹ̀lú ilé. Ìjọba ọ̀bọ̀ bá ti ṣe nígbà tẹ̀lé bí ẹ̀ máa tẹ́mù ní ìgbà fáànà. Ìjọba ọ̀bá ti súnmọ́ ní ara ṣe bẹ́ẹ̀ náà ló súnmọ́ ní ẹ̀ Gbọ́dọ̀ tó tó ga tí wọ́n máa pàtàkì láàjọ mẹ́rin kan dáàbò. Nínú tútù ẹ̀mí àtara wọn ṣe ìní àyà yìí, ọlọ́ba ni wọ́n ṣe àmì àmì àti ìṣèlú orí ìdíje yìí. Ọlọ́ba ni àárọ̀ ní tó bẹ nínú ẹ̀mí wa nínú àjẹ́lù, ní kẹ́ni èèyàn kó má sùn sọmọlà kejì ọlọ́ba ní ilé ayọ́kù nínú gbígbá ìyàwó àtẹ òní sì dúró nínú àlùjọ́nà ọlọ́ba ti tẹ̀sán wá àná ọlọ́ba ní kò tó wà hàbù wọn ní ẹ̀kọ́ wá àná ọlọ́ba gbé wọn ọmọ ìyá àdúgbò jẹ àlẹ́ sọ̀rọ̀ ìmọ̀tàkọ̀ ọ̀gbìn ọlọ́ba gbé wọn àlẹ́ sọ̀rọ̀ wọ́n wà lórí ìtẹ́ wọn. wọ́n wà lórí ìfẹ́ ẹ̀yẹ ìfẹ́ àkánlé wọn wọ́n tapọ̀ èdè ní tí wọ́n dojú kọ ara. nínú ara ìwé ọlọ́pàá sùpánà ọ̀bẹ̀rẹ̀ ń sọ fún wa pé àwọn ọmọ tó bá wà nínú èdè wọn nínú ìbínú sọ́mọlàkejì nínú kórìíra sọ́mọlàkejì ọlọ́pàá ní màrí kúròkè. ìwádìí àdàsọ̀rọ̀ ìmọ̀tàkọ́bì àwọn ọmọ ọmọ àyá ni wọ́n jẹ́ wọ́n wà lórí ìfẹ́ ọlá wọn tí wọ́n máa dojú para wọn. Àwọn akọ́ onímọ̀ àtàṣeyọ gẹ́gẹ́ bí apáwọ̀ àgbà nítòsí ń lé àṣẹ àṣìlẹ̀ ọdún náà ń bá ọ̀tá. Wọ́n ní pàtẹ́tọ̀ ológun olùsáàlì. Wọ́n ní àwọn máa wọ́n ta ààbà wọ́n ní àwọn àjẹ́ náà wọ́n rí ní ìgbẹ̀kan lẹ́yìn tí ò dáadáa wọn máa bákan náà ọkàn wọn yìí yóò mọ́ kó níbi ìdọ̀tí kó níbi kéta ọkàn wọn ò mọ́ tuntun wọn ní sẹ́ra wọn ẹ̀fọ́ àmì ọmọ ìyá ni wọ́n jẹ́ pé àìlẹ̀ sóró rẹ̀ mọ̀tàkọ́ ní tuntun wà lórí ìtẹ́rẹ̀ àti lẹ́yìn wọn wọ́n dojú kọ́ra wọn. ọ̀nà ìgbẹ́sẹ̀ على تساورهم واجتماعهم ولهذا يقول صفوا فيهم الفتنة هم بيانهم واجتماعهم هدى من يعبد وحسن أدبهم فيما بينهم تبقناهم على الجنة wọ́n mọ ẹlú ẹ̀kọ́ pẹ̀lú ra wọn àfihàn nílé ẹ̀kọ́ onígbé bàbá ń bá rẹ̀ ní sọ̀rọ̀ ká mọ́ pọ̀ pé wọ́n mú bá rò ń sọ̀rọ̀ ó sì pọ̀ ní nínú àìlú ẹ̀kọ́ ni nínú husni adabi ahli aljanna nínú ẹ̀kọ́ yáyì mọ́tàkọ́bùnì àjọmọ̀ wúra wà nínú aljanna olùgbé ọmọ aljanna ikhwana ala sururi mutaqabilin àjọmọ̀ wúra wa ní ẹgbẹ́ nílé ayé ìgbà ní sábà jọ wúra wa sábà ti yẹ́ ìpadà a lè mú síra wa sábà ti yẹ́ ìpadà a lè tẹ̀ka síra wa àbẹ́ẹ̀kọ́ nínú aljanna kò síbẹ̀ nìkan ń kọ̀ pàkọ́sẹ́ nìkan gbogbo ọjọ́ máa wúra ni egbe nile aye igba ni saba jo wura wa saba ti ye ipada a le mu sira wa saba ti ye ipada a le teka sira wa abeeko ninu aljanna ko sibe nikan n ko pakose nikan gbogbo ojo wura ni wọ́n ní mùsàkọ́bí rí gbogbo wọn ó jọ wà papọ̀ mi tó fi àdábì ní fi máa bẹ́ẹ̀ náà ni fi kọ́kọ́ tó lè nínú wọn lọ́kọ́ ìbílẹ̀ lè nà á kálukú lójú kọ́ra wọn ni láà mo fẹ́ bẹ́ẹ̀ láàbò mo tẹ̀sẹ̀ yìí nà àlẹ́ kíríkà sóró alùpùpù bilfọ́j wọ́n ní gbogbo àwọn máa bẹ́ẹ̀ náà ó dojú kọ́ra wọn lẹ́ni tó jẹ́ pé mo rọ̀jọ̀ fún lórí tẹ́ tọ́lọ́wọ́ bá ti ṣe ní ẹ̀sọ́ fún wa pẹ̀lú tọ́lọ́wọ́ bá sùpánù ọ̀dálá tó bá kó ṣe lọ́sọ̀ fún wa wà lóògùn ní àríwá ní ìjọba rẹ̀ pẹ̀lú àlóògùn akéwì àwọn nǹkan pàtàkì àwọn nǹkan ọ̀ṣọ́ ńláńlá tọ́lọ́wọ́ sùpánù ọ̀dálá yóò bá gbogbo ẹ̀ pọ̀ ní ojú ọ̀nà pé yóò lè ro nílé ayé yóò bá pọ̀ lórúkọ àwọn àjẹmí ẹgbẹ́ àwọn àfikún bẹ nínú àwọn àti àwọn ọba ẹ tó bá wù ú yóò mọ ògùn yàn gẹ́gẹ́ bí ìjọba rẹ̀. Bí a bá wo ààfin Ṣèmọ́ọ̀n nígbà tí wọ́n ń kéde oṣù lánàá, èyí de gbé ààfin yìí tó tóbi o que sẹ́ni tí ò ní ilẹ̀. Ẹ o que eu a wà yín náà, não tí ọmọ bá lò sábà ní wọn kó bá fún ẹsùn lọ. Nísìnyí báyìí wà ṣe wà, ìjọba kókó ìtẹ́lé tí kódà ẹni tí òbẹ̀rẹ̀ wọn fúnra tẹ́lẹ̀ ló padà wá ó túmọ̀ sí pé ọ̀ṣọ́ nínú nǹkan tó ń ọba ní pé ẹ̀mí ọmọ ènìyàn pa àwọn ọlọ́run tí yìí nà lè ná tó kù ṣàwà ọlọ́run náà àdámọ́ tó ń dáná wa ní kárí ìgbà tó dáa kó wà lórílẹ̀ ayé gbogbo ló dáa tá a bá tó bẹ̀ lápẹ́ ní àkàrà nípa ọmọ wa á àbáyé àwọn oníkọ́nọ́mì wọn ní máa wọn a insatisfeito. Wọ́n lè gbẹ̀fẹ́ mú pé kò sí ṣe ká gbogbo ẹ̀ láyé. Ẹni bá kọ́ ní ìdán Todo fẹ́ ló padà máa tọ́tọ́ lọ́mọ máa ní. Lókè ogun tó fi hàn bá ní ní dáadáa lé ìlú, wọ́n láì fi hàn bá níta yóò rẹ̀ tó tún rẹ̀ bẹ̀rẹ̀. Bóyá àtẹ́kọ́ ti ṣẹlẹ̀ tó wa rẹ̀. Ẹni tó bá tẹ̀ra mọ́tò òní, yóò rán mọ́tò fi hàn bá rà ní. Bó ṣe tó ń wù yàn tó kí yàn tó wò rà, tí yàn bá tẹ̀ra tán, tí yàn bá mọ́ tutù, ìkẹ́kọ̀ọ́ àtàwọn wá pè ní Deixa uma coisa popular. Lá no subsídio. Quem não ficou lá, o meu chama do dinheiro. Àlùjẹ́nà lè fẹ́ ti gbogbo tó wà bẹ́ẹ̀ sí. Gbogbo tó wà bẹ́ẹ̀ sá lójoojúmọ́ ni wọ́n sùn. Nínú ẹ̀kọ́ àlùjẹ́nà, tọ́lọ̀ bá kọ́ wa orí àwọn àlùjẹ́nà. Nínú ẹ̀kọ́ tí wọ́n ní òun náà gbogbo wa wọ́n lò أخرج الحاكم ابن كثير رحمه الله تعالى وبقوله ونفعنا ما في صدورهم من جل إخوان على صور متقابلين ربنا الله رب السعيدين ضد هم على الجنة وضد القرآن كالكورة وكلهم يفارق ثم دانوا منهم دانوا في يوم الله سبحانه وتعالى أبو شيخ عمر القاسم عن أبي أمامة قال إن الأمامة رضي الله تعالى عنه أن يدخل هذا الجنة في الجنة على ما في صدور في الدنيا من الشحناء والضرائي كل أمام الجنة من ذلك مبادة هو الجنة ومن ذلك أمامية اما في مصر العرب تلو الدعاء مصري آية هو الآية في كارو نسي قد سعطوشي لا أن يروان يعني, يعني. قد دور الله إذا الله سبحانه وتعالى سبحانه القرآن الكريم ọlọ́run ní àṣìṣe òdá àtàbẹ̀yìn wà á ṣe ló dá àtàbẹ̀yìn ọlọ́run ní gbọ́dọ̀ òdú òdì ẹ̀kọ́gbé tó wà láàrin ní ọlọ́run tẹ ọlọ́run ní kẹyìn ọjọ́ kò sí ìrìnṣe wà láyé tí ó rìn tó lè ní mi. tó kẹ́kíkà kí bàbá jẹ ara wa lájàgbé ká lo ẹ̀kọ́ àlùjẹ́ náà ká lo láti ayé ká lo tàbá òun láti ṣe ìgbìlẹ̀ pé àwọn náà fẹ́ jọ máa jẹun pẹ̀lú mùsùlùmí ẹ̀jẹ̀ ká ṣe bẹ́ẹ̀ anábì wa sọ́nà ọmọ ọkùnrin àdéhùn fún àbá ìgbìmọ̀ sẹ́lẹ̀ anábì nílẹ̀ ìṣèlú ẹ̀lẹ̀ mùsùlùmí àwọn ìmọ̀kùnrin àjẹ́ àpò àpá olùkọ́ òkan pẹ̀lẹ́ anábì ní kò lẹ́tọ̀ọ́ kányẹra wa lóbi lórí ìtẹ̀sán tó bá ṣẹlẹ̀ ẹni fẹ́ ṣe lónà ẹni fẹ́ ṣe nǹkan bàjẹ́ tán ó kà ọ lára anábì ní káwọn يعرفون هذا poder ter feliz Deus fez no mundo. Toda a maneira do mundo. Feliz jogada, a gente vai ter uma linda de Deus do chão. Este é o origem, o não é natural para deixar a alma. Aí foi a alma janna né? E na hora da tarde, tá com feliz. Allah vai só ter os curuha بالسلام آمنين هو معنى الجنة بالسلام بالسلام ثم ستة بقى لا ما تقدر بالسلام كالعافية باباي آه أنا أرغب خير من بين يمدر السلام يتقوض العافية لا يقولوا لي ربنا الله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى الصراط المستقيم ربنا الله يدعو إلى دار السلام ربنا إنا الجنة إلى السلام لله بنت الله سوتي كبا ولا نوا كتب السلام سوتي تجدوين وخيرك الذي يبدأ بالصلاة إليه إنه يقوم عن جمعنا ولما ونزعنا ما في صدور من ذكر إغواما على سور متقابلين أبو بكر رضي الله عنه يبقى انت لو تفسير كثير وليدخل أهل الجنة في الجنة على ما في صدورهم في الدنيا من الشحناء والضغائن هنا هم على الجنة أو الجنة

gẹ́gẹ́ bí ìjọba ènìyàn orí kan nìkan yóò mọ̀ ṣẹ́kù lórí ẹ̀mí because that has been signed that has been ṣẹ́kù ẹ̀dá ọmọ ọba ni wá ẹ̀dá ni wá nǹkan bí wà tó parí lọ́sídẹ̀ tó rí sáré yóò mọ̀ ṣẹ́kù lórí ẹ̀mí ilé ìmọ̀ ìṣẹ̀lẹ̀ tó dé tó di nǹkan yẹn á kàn máa ní ìdára wá ní ayé ni yóò wá padà sí pé ìbínú yẹn ló bá wa أبو هريرة رضي الله عنه ونبقى مع الجنة فقط نوع مع الجنة نريد تنبه نريد نخلقه حتى إذا توافقوا وتقابلوا نزع الله ما في صدور في الدنيا من جل ثم قرأ قوله تعالى ونزعنا ما في صدور من جل إخوانا على صور متقابلين أبو هريرة رضي الله عنه متبقى على سؤال يوم وبعد من الجنة ọlọ́gbọ̀n àkójọjú àjọ èyí tó ń tún ọ̀tọ́ máa yára rẹ̀ ṣe ọlọ́gbọ̀n ayọ́ tó ń tún ìbànújẹ́ ìbànújẹ́ ní májẹ́ká pọ̀ ìṣẹ̀lá tẹ̀lé ọkọ̀ máa ń pè ìyàwó ìyàwó máa ń tọkọ yóò sì máa fún lẹ́yìn rẹ̀ oníkọ̀ tó bẹ́ẹ̀ kò sí ìbànújẹ́ nínú ọgbà àjẹ́ náà gbogbo nǹkan tó kù díẹ̀ náà tó láàrin ara wa ọlọ́gbọ̀n aṣọ máa ń lọ sàárẹ̀ ló yọ kúrò nítorí àwọn kẹtẹ́ wọn ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ọgbọ́n ìsìn láàrin wa jẹ́ bí orípa rẹ̀ èyí tán. Ẹ wà bá ti ṣe lè rọ́bì ọmọ ọ̀fẹ́ra. Nínú àwọn tó parọ́ ìná, wọ́n yà wá ń ṣàrọ́bì ọmọ ọ̀fẹ́ra àníhá tí ó ṣe ọmọbìnrin àbúbákọ́. Ẹni tó jẹ́ bí mítọ̀ tó wà nínú wọn. Bẹ́ẹ̀ bá ti ní mójútó, àbúbákọ́ ṣe dé ìgbẹ́ يوسف في أبو بكر الصديق لاني في أبو سلمان رجل من شلال لا النبي صلى الله عليه وآله وسلم علي رضي الله عنه وما في أولاد أبو بكر هو جمع أبو زهر هم أبو زهر أبو بكر المسلمين المسلمين لا أبو بكر أنا من في أبو زهر tókùjọ́ ẹni sọmọ bá ọba ẹni sọlá tókùjọ́ ẹni. Àdúgbò wọn sọ, ibi ní nàfà àti màtà, lọ́gà àtúnmí ni yorí ìbò rárá, yorí ìbò nínú yorí ìbò. Àwọn ìbílẹ̀ fà á fún mi, ẹ̀jẹ̀ mi, gbogbo nǹkan tí ó bá kó fà sínú ìṣúná wàhálà ló ti nínú ṣọ́ra rà. Ó sọ fún lóbi ìjọba ènìyàn tí ìyàwó ìgbà wọlé tí bá fún ọmọ ṣé wàhálà ló ń ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹni yìí mùsùlùmí lóbìnrin lọ́tún ti bẹ́ẹ̀ ìdọ́mọ ènìyàn ò mọ ẹgbẹ́ ń kalẹ̀ fún wọn tó mọ̀ pé ìdí èèyàn ó lè wà nílé ayé tí nǹkan ó ṣẹlẹ̀ tí wọ́n bọ̀ wọn sọ tí ó lọ wọn tó jẹ́ pé gẹ́gẹ́ bí ìjọba ènìyàn orí máa rẹ̀ ó ṣe ọ̀fẹ́ tó bá ti jọ́ ìbẹ̀rẹ̀ ìgbéyà náà nínú kẹtọ́ wọn bó ṣe fún wa òun ni pé ọlọ́run ó gun orí bá tó kù bẹ̀rẹ̀ torí pé òní ṣeé ṣe ọkọ àtìyàwó ọkọ jọmọ àjẹnà ìyàwó jọmọ àjẹnà wọ́n lé pé ìtẹ́ tó dùn ọ ìyàwó jù ó ní pé ọkọ ọ̀hún sì fẹ́yàwó lé mi ọkọ rẹ̀ ṣùgbọ́n tó ń gbé wọ́n jọ ń gbé wọ́n jọ ń fi ṣáàní ìlànà bá fẹ́ ti pé lọ́kàn náà pé ẹ̀wù rí ẹ̀jẹ̀ kẹ́ gbogbo òfin alábi lọ́rùn wọ́n àlàáfíà ni wọn kò bá dé rẹ̀ bó lè ṣẹlẹ̀ bí àgbẹ̀kọ̀ lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó jẹ́ pé àwọn méjèèjì ìjọba àgbẹ̀ náà ó ṣe pẹ́ tó bá ti di náà àgbẹ̀ ní àkóso lórí gẹ̀ẹ́sì gẹ̀ẹ́sì náà kòsó lórí kìdìrì kìdìrì náà ọkùnrin ní ìnáwó kíkàtà àgbèrè ní oṣù lára fún ẹ̀yọ́ ìsìnkú ẹlòmí níyàwó nígbà tó níyàwó nígbà tí àwọn corporation fi ní bá ń kọ́kọ́ lá ìdójú ọ̀bẹ̀rẹ̀ ìṣẹ̀ta ni gbogbo àwọn òkú wọ́n tẹ̀sí pẹ̀lú náà ṣe ilé ẹ̀ ní ilé ìjọ yóò sì wọ́n dùn ìgbogbo òkú ọ̀sẹ̀ ní wọ́n náà ló ṣe ní kájà rẹ̀ wọ́n àmà àmì máa sọ ọ̀dàkà lábẹ́ ẹ̀kọ́ mi yẹn sí ara lọ́dún tó kú kí ni àwọn olóṣèlú ẹ̀mí ọkọ gbogbo ẹ̀sẹ̀ àwọn ẹ̀mí ọkọ tó ṣe bá ń tẹ̀lé ìjọba sọ ìjọba wà lókè ìjọba sọ nínú Èrè jẹ́ èrè bá àmú. Lẹ́yìn tó bá ti jáde báyìí, ó ti di ọgọ́rùn-ún mi, ó ti di ẹgbẹ̀rún mi. Tọ́lọ́ bá fi ṣe tọkùnrin ẹgbẹ́ máa gbẹ́ náà sí àwọn ẹgbẹ́ máa gbẹ́ náà. Afẹ́gbẹ̀rún àfẹ́jọ àtọ́gọ́rùn-ún ọlọ́run wá ní sáà náà ti ṣùgbọ́n ìdílé. Lọ́jọ́ tó wẹ́ kó wọn bó ṣe ṣe pẹ̀lú aláìsíyá lónìí, kí ló bá tá àwọn àgbẹ̀tọ̀ máa النبي صلى الله عليه وسلم النبي ما نقص صدقة المال وما زاد الله عبدا بعبد إلا عن الإسلام النبي صلى الله عليه وسلم النبي ما الله تقول rẹ yóò máa níbi lọ́dọ̀ ọ̀hún yóò tún máa níbi lọ́dọ̀ àwọn èèyàn àwọn nínú wọn ní tó ń jẹ́ àlàáfù ìlàbùdúkò òun ẹ̀yìn ká bá ẹni tó fẹ́ nínú gbígbà tó fẹ́ nínú لكن كما صفونا القرآن الله صفيه فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميد ولو أنا تستوي بحسنة ولا سيئة ولو أعداء فإذا ترى وأنا معه ادفع بالذي هي أحسن الله بني كوا من إذا جاء لما بسنجا إذا بندا بكذا قد أتيت سيدا سمع وأنا فريدا لازم بين فريدا لازم بينك وبينه عداوة تأمل وجب حميد يقول لك أن سوى شيء وكما لعنني فوق جديد في هو فاعل جديد في أورينيو أورينيو رواحين وما ينقاها إلا الذين صبروا وما ينقاها إلا يوحى بن عون فلا يليه kò sẹ́ni tó mọ̀ bó ti ṣe ìgbẹ́ ilé kò sẹ́ni tó mọ̀ ọ̀gá sùpánù ọ̀tẹ́lá tí ó rẹ̀ ilé yìí tó ilẹ̀ ìlú ìlú sọ̀nà kò jẹ́ pé lè fara dà á bí ìta ọ̀tẹ́ tó mọ̀ bá ṣe lójú sùúrù ọ̀tẹ́ tí ó lè ìyẹ̀dú àti ṣe bẹ́ẹ̀ abẹ́ tó nínú bọ́lá ọmọ sùnmánù ọ̀dálá ọ̀sẹ̀ ṣe tí ó kù dára lọ́la lórí àwọn ìṣẹ́ tó bá jẹ́ èkú jẹ́ tó lè máa bá sí inú tó máa bíyàn síra ẹni ọlọ́pọ̀lọpọ̀ ìlú báyà. nínú pọ́tàkì nǹkan nínú àyà mi kò náà ní pé tí wàá lábà ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí tó jẹ́ kálukú tó wá tó sọ pé pẹ̀lú ìgbà tó wọ́n bá tó ẹ̀mí lélẹ̀ ṣe ń pé lọ́dọ̀ ọlọ́run ọba ẹni bẹ́ẹ̀ ni wọ́n ní ìjẹ́ ẹni tó jà gẹ́gẹ́ bí mama rẹ̀ káfíńà ọmọ ọ̀rọ̀ ìṣòro tó ní àlùfáàkù wá àlùfáàkù wá ẹ̀yọ́ kan ní ìlú ó fẹ̀rẹ̀ láàrín ọ̀sán àgbà àtàgbà ọmọ fún àwọn ọmọ ọba rẹ̀ ọ̀tá tó wà wá ṣẹlẹ̀ tó ní ìtumọ̀ ṣẹlẹ̀ láàrín ikọ̀ àárín àti ọmọ àárín رضي الله تعالى عنه ورضي الله عنه ipò ayù wọn ti sọ ìdìbò nínú èrò wọn ipò ọmọ àríyá wọn ti sọ ìdìbò nínú nínú rẹ nínú èrò wọn lókè tí mo ṣẹlẹ̀ débi pé wọn ti rú ìjà kọra wọn ṣẹlẹ̀ yorùbá máa ń sọ pé àyè ti kó ọ̀sùn pọ̀ ká tún sọ̀rọ̀ yẹn bó wá ní bá bá parẹ́ lò ẹwọ́n sí ẹ̀rìn ẹ̀rìn ilé ẹ̀rìn kwara àti ọ̀pá ìlú ọ̀pá ilé àyẹ̀ṣẹ́ àrọ́pì ilẹ̀ ní gbogbo wọn ti máa ń síra fún ìlú ọ̀pá ní wọn. mọ̀dákẹ́kẹ́ àti fẹ̀yìn ilé àyẹ̀ṣẹ́ àrọ́pì ó ti èmi wọ́n ti mẹ́sìra wọn fún ìlú ọ̀pá ní wọn àbí ẹ̀kọ́ àwọn tó jẹ́ àwọn southern residents ní Kaduna mẹ́sàn southern Kaduna àtàwọn the rest of Kaduna táwọn jẹ́ mùsùlùmí àtàwọn kọ̀ọ̀kan tó jẹ́ mùsùlùmí àwọn southern Kaduna yìí ilá yàtọ̀ àrọ́bì lẹ́ni wọ́n fi mọ́sálà wọn ní ìjọba lọ́wọ́ ó máa ń ṣẹlẹ̀ bí àkókò tó ṣẹlẹ̀ rẹ̀ nílé ayé rẹ̀ ó jẹ́ pé gbogbo àwọn tá a sọ yìí alámọ̀lẹ́ ayé ló ń dá lé rẹ̀. فهذا أمر مذموم إليه يجوز ذلك ذلك يعني لا يقام لا يقام لا هذه يسمى و a gbà pé ẹni yìí kò sí lórí ọ̀dà kò sí lórí ọ̀dà wọ́n ti mọ̀ wípé ìwọ̀lá láṣẹ. Bó ṣe mú yìí, bẹ́ẹ̀ ní ṣe ẹ̀ka àrùn láti ní ìsọ. Ṣé rí lọ́dọ̀ ọlọ́run ọba ẹni tẹ́lú wọn nígbà rẹ̀? Ṣọ́dọ̀ túmọ̀ sí pé báwo ní ìjọba ti bẹ̀rù gan rí kọjá ó fi ẹ. Kò túmọ̀ sí báwọn méjèèjì lè jọ máa jẹun. Èyí lè gbọdọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ wa. Ibi tá a bá ní ìfẹ́ lára láàárín ara wa, tá a ń lẹ́nu ara wa, condemnation yẹn tó bá ní pàtàkì jùlọ tó bá dé láàrin mùsùlùmí sí mùsùlùmí òmùmán àti láàrin onísúnà sí onísúnà mùsùlùmán lórí àlẹ́tọ̀ àti condemn mùsùlùmí kan sílé náà ṣùgbọ́n àlẹ́tọ̀ àti tàbí ìtànẹ́tọ̀ ọmọ tó sọ pé ẹ tó bá ṣe báyìí ọmọ náà ẹ tó bá ṣe báyìí ọmọ náà á á bí lọ́mọ kan sáà pé lágbẹ́jọ́ ọmọ lágbẹ́já iná ló ń lọ ààrẹ tó bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni láti ní àwọn àpò oníṣẹ́ náà bẹ́ẹ̀ni kan sọ pé báyìí tó ọ̀rọ̀ ṣe rí bẹ́ẹ̀ni kan kò ní dé tọ́rọ̀ wá lè dán láàrin wọn kò túmọ̀ sí tán ní lédè nìkan máa jẹ́ nù. bí a ṣe ọmọ màá yìí nínú àwọn àpá nínú àwọn àpá nínú àwọn àpá àgbà ó sọ nínú ọ̀rọ̀ yìí قل إنا لنطعن في أقوام فلعله قد حطوا لحالهم في الجنة منذ أكثر من مئة سنة إن أعلم به واحد تعمل جنوبا دون لسن له تعمل لنا شيئا يرى من الجواب ورقول له ṣùgbọ́n nígbà tí àfihàn aláàṣẹ wọn nítorí ẹ̀sìn torí àwa ní ìlànà tó ṣe é ṣe bó jẹ́ pé àwọn èèyàn yìí ọlọ́ọ̀bá ti gbà wọn lẹ́rú wọ́n ti padà rìnrìn àjò wọn tó bẹ̀ sí màá ṣe. Torí ní láti wọn lọ sáré ìlọ́lọ́wọ́ òkú ti mà bóyá máa jẹ́ mẹ́ ní àwọn ará àbá tó ṣe báyìí ọ̀rọ̀ tó sọ ọ̀rẹ́ lórí ìyẹn mẹ́wàá máa ń ṣú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sí ìgbàgbé ní àpáwa ẹgbẹ́jú gbọ́wà nílẹ̀ ìdánù lọ́pọ̀lọpọ̀ ọ̀dà òun ṣe táwọn àpá àti sáìdì láti náà jà tó gbéjà wọn máa dà tó bí ká ló gbà pé ilé ìlú kọ̀rẹ́ ilé ìlú kọ̀rẹ́ ó ti ẹ̀jẹ̀ pé lọ́dọ̀ ọlọ́run ọba ìdí kan ní kọ̀rẹ́ sínú wọn zahakana hadi fàṣípàṣẹ àṣọ pàlọ́pàá tó bá alábìyẹn tó bá gbìyànjú tó jẹ́ mímọ̀ tó jìnà sí lórí pé ìsìn àbáyé ló bá sọ lọ́wọ́ bá wọn. Láti lè máa ṣe déédéé ní ìgbàlára méjì. Tó bá máa ṣe déédéé ìgbàlára ẹ̀ ọ̀. A mọ̀ pé àwọn àfáà bẹ̀rẹ̀ máa ń bọ̀ mọ́ra lọ́wọ́. Àwa sùnítà ń pọ̀ lẹ́nu ara wa lórí àwọn ìkan kọ̀ọ̀kan àkànlẹ́nu ara wa pé òṣù náà ní gbọ́dọ̀ wọn. Bàbá mi bá ti ń tẹ́tẹ́ níṣẹ́ ilé iná láti ada fún ẹni tó bá ti sọ èmi rí ọ̀nà ọlọ́run ọba agbọ́dọ̀ lè sọ. Bàbá àwọn pé ìwọ lágbájá ọmọ lágbájá tó ní rí ọmọ ọlọ́run àgbọ̀n sọ Ṣùgbọ́n bá ẹni sọ àpàdà ka ààrẹ àtọ́jú ọ̀rọ̀ ọ̀gá. Ààrẹ àtàkùn máa gbé nígbà tá a sọ yìí. Òkè ṣe pé ìwà àti òkè bẹ̀rẹ̀ pé ah, ẹ̀ṣẹ́ láti fi àmọ̀ta ṣe tó tọ́ àti ó fún wa nílànà dáadáa ó sì gbogbo ìlànà tí kò dáa náà ó sì wà ó sì sọ fún wa pé ẹni bá fẹ́ ìlànà dáadáa yóò rí dáadáa lọ́dọ̀ lọ́wọ́ ọba ní ayílẹ̀ gbáàbò ìsán ilẹ̀ ìsán nínú ayà ní ọlọ́ọ̀bá ní wà mí yá ìsán dáadáa sì ń ṣàkóso ìyá wa ọlọ́ọ̀bá ní ká sábúrú ó ṣe tó péré náà yóò bá lọ́dọ̀ wọn ṣùgbọ́n ìjẹ́kẹ́ máa ń rẹ̀ tó pé ọlọ́ọ̀bá ló máa ṣùgbọ́n tó tó ṣe tẹ̀lé ilé ayé ètò nípa ògbé ìtìlẹ̀ débi sílẹ̀ ilé ayé ṣùgbọ́n jẹ̀nìlì ètò wọn láàrin wa lọ́dọ̀ ìjọba ènìyàn ló ìjọba ènìyàn ló fà á nínú orí lọ́wọ́ ó ṣe fún ọlẹ́ ìlẹ̀ àná èyí tó lọ́wọ́ sùkánà bẹ́ẹ̀lá yóò di àwọn ọmọ yìí ló di wọn kúrò nínú ọmọ wa nínú àwọn àṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ rí òun náà ń pe ádùn ọgbẹ́ ọmọ ọ̀sán láàrin gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ bá ń pẹ́ láàrin sára ومعطلها ثم عبيد الله àwọn méjèèjì nínú àwọn táwọn ẹbí tó lọ máa jẹ nínú ẹnu wọn lọ́dà tó kúkú náà ṣẹlẹ̀ alẹ́ àtúntà wọn lọ lọ́tọ̀ọ̀tọ̀ nígbà tí wọ́n lọ lọ́tọ̀ọ̀tọ̀ mo lè lé pé igun á nìgbò wà lórí èdè wọn lórí igun bọ́ọ̀kà níṣẹ́ ni wọ́n á wọ́n gbìyànjú ní ṣùgbọ́n ọ̀dọ̀ òdodo ní àríwá lábẹ́rẹ́ ọ̀kan làwọn ò ní àjẹrọ̀ bí ọmọ ọ̀sán eléyìí táwa náà fẹ́ pọ̀ ń bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ parí ìgbà gbogbo ẹni tó bá fẹ́ dá sọ̀rọ̀ àìsí èyí méjèèjì ọ̀hún ẹ̀ máa lọ ẹ̀ máa lọ ẹ̀ máa dùnú náà ẹ̀ tó bá jẹ̀ bí ẹ̀ níta sọ fún jẹ̀ bí ẹ̀kọ́ la fi pẹ́ ẹni tó jẹ̀ bí ẹ̀kọ́ la fi pẹ́ ẹni tó jà rẹ̀ nítorí pé ẹni tó ń náà jẹ̀ bí léyìí ìjọ tó bá jà yóò mọ̀ pé bọ́lọ̀ ṣe àìpé àìpé ẹ̀ẹ́dọ́sọ àárí yìí ẹ̀ẹ́dájà àgbàgbé ẹ̀ ẹ̀sùn wọn bá ń tó bá fi sùn bẹ̀. torí pé náà bá ní ẹ̀gbàgbé ẹ̀ alábòsí ló pé alábòsí ló ṣe kéde alábòsí ló pé ó dàbí tánàbí wa mọ̀sáfà fún wọn mọ́ àìsàn tàbí tánàbí sọ fún wa níbi àwọn obìnrin méjì kan wọ́n tẹ ọmọ wọn rẹ̀ ọmọdé ẹnì sí ẹ̀ ìkòkò bá dé lọ́ba di ọmọ àgbàlagbà lọ. àmì ìdìbò bá sọ ẹjọ́ lọ́sọ́dà náà lọ́wọ́ dàrú. ìyàtọ̀ ló dáa lọ́wọ́ dàrú ẹni tó jẹ́ àgbàlagbà ó fi ọmọ dání. ọmọ ẹni tó ń jẹ́ ẹni tó kéré sí òṣìṣẹ́ ọmọ àti ìlànà tó ń kílè ní ọmọ tó wù mí. nígbà tí mo rò jọ òjò tó ń kó lè ọmọ dání ọmọ máa rán òdodo.

ìlà ọmọ ìlú méjì ajọmọ ilẹ̀ ọmọ kálukú máa bí àtọmọ lọ wàkọọlẹ ṣùgbọ́n bí aláha ìyá nàbí yá ẹni ní ọmọ gẹ́gẹ́ olùwà àmẹbí Ọlọ́run ọba títí ẹ tí ọmọ gbé yẹn àbẹ̀rẹ̀ sẹ́yìn wà ló pé adé àwọn ọmọ ìlú gbọ́ fún wọn bẹ́ẹ̀ pọ̀ ọmọ ọ̀hún. méjì sábà ti la mọ́ ìṣòwò èso tí wọ́n ti ní pé èyí tí gbogbo náà ní ní gíga pé fáì ní pé bẹ́ẹ̀ni ò ṣe lọ́mọláyé má tó kú kúrú náà ká lọ́mọláyé má. ọlọ́wọ́ sọ́tà náà sọ́tà ní ilẹ̀ ìsáàna ẹ̀ẹ́dọ́gbọ̀n gbọ́dọ̀ ayé àti wa wàhámàlà ìsá ìlẹ̀ òkúta náà lòdì ọmọ ìjàgbó wa. ọlọ́ni ọmọ ènìyàn ọmọ ènìyàn ọlọ́ni pé kí wọ́n wú ọmọ ènìyàn ṣe wàláyé tí wọ́n wù ìtàn ṣe lè ìbá jẹ́ tó ti sàánú ẹ̀mọ́ ọ̀dì àpá àtọmọ tí ó bá ń jẹun ọmọ tí ó bù sì wé bí ìbá jẹ́ bá ti sàánú sọ yóò sì lè tèyí tó dára nínú ọ̀bẹ̀ kan sì wá fún ó sì sí bàbá bẹ́ẹ̀ náà wọ́n pa àtìwáwó bẹ́ẹ̀ nílẹ̀ ní sáàrì ọlọ́ọ̀bá náà fún ìyẹn alábòsí àbòsí ló pọ̀ nínú ìṣẹ̀ṣẹ̀ náà tó tó bá ń gbẹ̀yẹ̀ ẹ̀ṣẹ̀ òbẹ̀rẹ̀ gbígbà yìí èyí tó dájà dájà bẹ́ẹ̀ àti ìbára lọ sí o fẹ́ ní kejì náà ojú náà ti fi ṣèṣẹ̀ náà àwọn bá ta ilẹ̀ Yorùbá wọ́n lè ṣe jóná tó má kò náà ṣe wá náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jóná bá kò náà má pé èèyàn yóò fi jóná náà ní ó wà èdè tí mo fẹ́ lọ ni pé nígbà míì rìlíì ọmọọwà kájájọ tí wọn fẹ́ jìbẹ́ tó yẹn ibẹ̀ ni obìnrin lékeré rèé tó bá yàrá ìṣẹ̀lẹ̀ náà fi ẹgbọ́ máa kàkẹ́ ẹlẹ́ ìgbẹ́ máa lọ yóò máa dún ẹni tí bí ẹni ìgbà ìgbà yára eléyìí náà wà lára tó máa ń pàtàkì délé wà nípa tọ́rọ̀ ṣẹlẹ̀ ní pàtàkì lọ àwọn tó jẹ́ pé ọlọ́run bá ti ọ̀rọ̀ sílẹ̀ ní bóyá bí àbá àti àbí olórí ẹbí ni àbí olórí ìlú ni ó wá máa ń mọ̀ pa òdodo tó máa mọ̀ pa mọ́lẹ̀ kí ẹni tó jẹ́ ní olódodo ó wá ń yẹ̀ jẹ́ tàbí kó mọ̀ rí àpọ́nlé ní ọ̀rọ̀ mi kò fẹ́ sí mi gbogbo ọlọ́sẹ̀ bá ń ṣẹlẹ̀ ní ọ̀bà ẹ̀ mẹ́jọ torí mo lọ òní pé á lè ọ̀bà á sí òun ló wà lórí ẹ̀mí ẹ̀ kì ṣe pé mo á rí ẹ̀ àti àwọn àìsà àtàwọn tó dóòtù wọn èyí ti bá o náà ń fẹ́ ele wọ́n fẹ́ tèlé nínú wọn òdodo làwọn náà ń pe táwọn náà ti ṣe ó sọ pé kò sí bẹ́ẹ̀ ìránṣẹ́ lè tóbi tem lórí òṣèlú tó nígbà tí dára ṣẹlẹ̀ títí tí máa ṣẹlẹ̀ ó ti pé ìtàgbẹ́lẹ̀ tí wọ́n wáyé ìlú tí wọ́n lọ olùsè pọ́lùfà ìmọ̀ràn ìgbìmọ̀ pọ́lùfà ìmọ̀ràn tó jẹ́ ọmọ tọ́ ìpàdánù ìbẹ̀rẹ̀ ìlànà lẹ́jọ́ kan ẹwà wọlé sọ́dọ̀ àárín àárín mẹ́ta ní ìgbà ìgbà tó wọlé sọ́dọ̀ àárín bàbá ṣàbẹ̀ sí ti wà sọ́rọ̀ àárín wa kì í káàbọ̀ tó kì í fún ìwú rẹ̀ pàrọ̀ kí ó fi ọmọ ìpínlẹ̀ lọ́jà lọ́jọ́ dàrú tó di ìlànà ìpínlẹ̀. Àkọ́lá àárín wa sọ pé èmi ìlà àrùn أن يجعلنا الله وأباك من الذين قال الله فيهم ونزعنا ما في صدورهم من ذل من على رسول يتقبل الجمهور تعليمي أسبابا تشتى تدرسوا طلبة أشي نعكي من أعضاء أعضاء صبي تدوم تقوى من دون تقوى في داخل كان أيوة، من سلام الإطلاق والأمور أيها الأخوة أدري أن صحابة النبي صلى الله عليه وسلم قل ورجلان ذابسان العنادية في النصاب العنادية في النصاب قل إن ده سبب معلم níbi igun ọ̀tẹ́yìn àwọn èèyàn méjì ọjọ́ sílẹ̀. Bàkọ́ọ̀lá, àmì méjì wá sọ, bàkọ́ọ̀lá, àwọ̀lọ́ọ̀bù àkàtàkì dáàni, wọ́n ni ọlọ́mọ jẹ, ọkọ̀ oníjẹ́ ní ọlọ́mọ. Àwọn tó ń dágbà ṣe wá sáà tó jà. Àti wá àti bàbá rẹ̀, ọlọ́wọ́ wa pa wọn pọ̀ pọ̀, yóò wá pa wá pọ̀ kẹ́ nínú nínú àwọn ẹ̀sọ̀ ní dánwò sọ pé àwọn àdìpẹ́ alẹ́gbọ̀n sáàlùfẹ́ mú ọlọ́run àwọn ilé ìfọ́nà fún ọ̀dà sínú òrìṣà túnbọ̀ ló bèèrè hàn wátàkù náà ní ìfọ́ áná ẹ àwọn táwọn bá jà lánàá kò tó wọn sọ pé eh, gbogbo yìí tó àdọ́mọ̀ ìyanu ààrùn ṣé ìwé ìṣẹ̀lẹ̀ láàrín àwọn ìṣẹ̀lẹ̀ ẹni ní òbí ni wá ṣe lọ́dún bá àkàbáyé ó sún ẹ gbọ́dọ̀ pàdé láti sọ̀rọ̀ tẹ́ bá ti pàdé ẹ̀fà fún mẹ́rin. إخواننا على سور المتقابلين إخواننا على سور المتقابلين بعض في الصلاة يقول الله أعلم من ذلك تقتلهم بالأمس وتقولون اليوم إخوانا دون يكتم عليه على الله الأشياء تدع معطان لأنه فقال علي رضي الله تعالى عنه هل رضي عنه شفيه كما أبعد الأرض اجتماع اللي كتبت تبت من الماء اجتماع فقط سنين فمن هو اذا إلا أنا بصلها كلمة بصلها تعطى مع رسول الله صلى الله عليه وسلم عن رسله أو رسله ربما الشيخ ومع الجنة بالشيء wọ́n ti fa sùúrù lé ayé lọ́ká má fa sùúrù ní òbí àwọn eléyìí ló dé débi tí mo sọ ní láti ẹ̀ náà orúkọ déédéé ní ká parí ẹ̀sìn láti ẹ̀ náà ni tẹ bá rí àwọn bàbá mi méjì àbẹ́rẹ́ ó sún náà ni àbẹ́rẹ́ ó sún náà ni ẹ̀rù wọn tó wọ́n dùn búra àwọn olùmọ̀ wọ́n lè pè àlá àrùn pé afẹ́fẹ́ sí ọlọ́wọ́ bá kó wà ní dáadáa tọ́wọ́ sí ọmọ ìyá wa fún àbá ìṣèlú pé ìgbàlẹ̀ wọ́n sọ pé àlá àrùn pé afẹ́ pọ̀ ẹ̀sìn náà afẹ́ tún ìlú ṣe afẹ́ ẹ̀sìn ṣe bàtà àníyàn àti pàfẹ́ yẹ̀wé yàn tààmìyàn pẹ̀lú bẹ́ẹ̀ jọlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àbí àjára afẹ́ yẹ̀wé yẹn. Bíbí yẹ̀wé ni pé ká máa sọ pé àwọn ìjọba sáàpù nìkan tó lè ṣẹlẹ̀ wọ́n lọ́ọ̀dì àrùn bí i àbá ṣe rí kó mọ̀ tó yóò ní pàtàkì yóò ní sáàpù nìkan àwọn alárúbáwá wọ́n tí òun jẹta máa ń pa lẹ́mí ìtumọ̀ rẹ̀ pápá rẹ̀ ti pé ẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn tó jẹ́ àfihàn ẹ̀sìn nígbà míì eré àmọ́ eré àmọ́ ká lẹ́sẹ̀ sí eré àmọ́ ká lẹ́sẹ̀ sí gẹ́gẹ́ bó ṣe pé mọ́tò tó bí ọ̀ṣàrà nígbà tó lè ṣàkóso. Ṣé ló lóko dára? Wọ́n ti pẹ́ bá sùkú yìí, ọlọ́run bá sùkú tóbi rẹ̀ hàn. Wọ́n ṣe pé nǹkan dára sọ lórí pé kí àáfà àti bí máa sọ̀rọ̀. Kẹ́ni ti wá wo sóbi lọ́lá jẹ́ni kan lọ. Ó wá fi ọ̀rọ̀ lẹ̀ tó máa mú ẹni yẹn, tó máa mú níbọn, tó máa mú níbọn ní ẹ̀yẹ, ní sábà máa wà ní ìsìn. معناه ان اللي يفسد بين الشر ان يحقر اخاه المسلم معناه ان اللي يباشر بعدين bí ìpàdé tàbí ṣe lọ ó tó ṣe ìrìnàjò ìgbìmọ̀ ọlọ́run ó tó kọ́ lọ́kùn tó ṣe ìrìnàjò kí ìpàdé náà àyà ìpẹ̀rọ àtàwọn ọmọ sí i fọmọ èyí ìyàn mùsùlùmí tó má dáa tó ti tàwọn ọmọ ọ̀rẹ́ ti tó lò mọ́ sí i àyà ìpẹ̀rọ àwọn ọmọ dáàmú ogun wà mẹ́rin tó ti wà ẹ̀ẹ́dẹ̀ẹ́ aláti gbogbo wa lágbọ̀dọ̀ ní ọ̀hún gbọ́dọ̀ ara wọn àgbọ̀dọ̀ dára wa jẹ́ tẹ̀lé tó lọ mẹ́ta tó ṣe gẹ́gẹ́ bí tó ti wá bẹ̀rẹ̀ oníbi yẹ̀yẹ́ àbá pé tọ́ ọlọ́run dúpẹ́ tó ṣe níláta lólo nítorí pé ẹgbẹ́ àjọ ń sọ̀rọ̀ àmì àràkùn sí ẹni tó káwọn ènìyàn sí dára bẹ́ẹ̀ àdébí wọn mọ́sá sọ ó ní ọmọ ìyá wọn àrùn tó á ní ìlú sáà ó dá láhán jù àbúrò ẹ̀kọ́ ṣé kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí èèyàn jẹ́ tọ́rọ̀ ìdálẹ́gùn rẹ̀ tó ń fi lè dò ṣé kò lè ṣẹlẹ̀ tàbí káfí ẹ̀ sọ pé àwọn àṣepọ̀ kan táwa jẹ́ pẹ̀ pé ní ìjọ àtúnṣe yìí lọ wàhálà àwọn olólọ́mọ tó ti pọ̀ jù ìdílé àwọn ti pọ̀ jù ìgbọ́dọ̀ bá fún ọmọ ìyá wa tó pe nǹkan méjì wá tó pe ogún tó pe gbogbo ẹ̀ dáadáa tó wájà sí pé ọkàn ìkan nínú àwọn àfáà nílẹ̀ yìí ó fẹ́ fi ìjọba níjọ kan tẹ̀lé sí ìlú àmìlà ìkẹ́sìtì àìní ìlú ìdìyàn àmìlà àbáwá pé àmàlà ìdàkùn wá sọ̀rọ̀ ẹ̀ máa wo ojúṣe o àwọn èèyàn mọ̀ pàápàá ìyẹn ojú ti báyìí lọ. Ìjọba tó bá dọ̀kẹ̀ nísìnyí àná rẹ̀ sẹ́ńtì òmìnira bá ń rìn àti àmàlà ìwọ gánà fún mi ìwọ gánà pé ìtàn ìrìn náà làṣẹ ni àbí lójú ní àwọn olóyìnbó gan fẹ́sọ̀ wà fún àti professor of english professor professor of english àná tó bá ṣe ní fẹ́ẹ̀lì tó bá tà kan yálà ó pẹ̀rẹ̀ padà àdúgbò pẹ̀rẹ̀ padà àwọn èsì sábà tó fẹ́ẹ́ wọ́n ní sísí ọ̀gbọ́n bọ́ ẹ tó bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn oníṣẹ́ ẹ̀dá náà. olùdí anábì sallallahu alaihi wasallam anábì ń ta àyà àyà wọn ní aramọ́fà níbi sallallahu alaihi wasallam anábì wọn sọ nígbà tó ti wù tán anábì náà ẹni ọba yìí ẹni ọba yìí bọ́n ká wọ́n ọba yìí bọ́n ká ha ọ̀rọ̀ pé ẹgbẹ́ tí wàá mọ̀ wàá mọ̀ wàá mọ̀ àmẹ́kì tó náà bá sọ̀kalẹ̀ fún gan-an àmẹ́bí náà wà lórí ìmọ̀ irú àwọn nǹkan bá rí kọ́là ń sọ gbogbo tó bá ń ṣe lé ìlú kò fẹ́ ẹ̀rẹ̀ sí ọmọ ọba lọ kí ló fẹ́ dínkù fẹ́ yèlé ọmọ làkè gbàrà sọ pé bẹ̀rẹ̀ ṣáàpù fún ìdí ìdí ṣáàpù ìyá ìjọba sọ ọdún sí náà alábì ló ti tó وما يعرف نفسه يقول نصيحة لله نصيحة نسبة بين قصر أطار أكرمكم الله أطار حديث زي أبوي حديث ضعيف sọ́dọ̀ tí ṣe bá ẹyẹ ni ẹ nítorí pé àdìsí yẹn ló gbára lé tó fi mú ìdájọ́ wá ẹ̀yẹ́ wọn ni ẹ̀nà sí àná ṣùgbọ́n àhàtà àti tó sọ́tún mátà Tàbá ọmọ rẹ̀ ìjọ ọba rẹ̀ kú ara rẹ̀. Àlá, wà ọmọ rẹ̀ rẹ̀. Aláàbí ti tó kó sí. Àwọn ọmọ bẹ́ẹ̀ mọ̀ sí rẹ̀. Àbó mọ̀ sí ìbọ̀ ayé. Àbá, àbá rẹ̀ kékeré yìí ó dà farabalẹ̀ àbá. Nínú èdè ìgboro owó ni wọ́n fi ń pa ágùn. Wọ́n fẹ́ jẹ́ kí dání ìgbé ẹwọ pọ́ìntì ló mẹ́sọ pé àdéhùn ní àdéhùn ilẹ̀ bọ̀ àbò wọn ti la máa ń sọ fún wa ká máa kí ó jẹ dùn ìwọ gbẹ àwọn obìnrin bọ kó tẹsí ìgbà ètò ló parí. tó bá jẹ́ dọ̀ àyè tó bá jẹ́ sọ àyè lọ́dọ̀ rẹ ó lè jẹ́ dọ̀ àyè lọ́dọ̀ àwọn obìnrin tí wọ́n sọ pé sàkáàlù àgbà yìí wọ́n rò pé ó ti jẹ́ lọ ẹlẹ́rìí ìgbà Báyìí ìbẹ̀rẹ̀ ní ṣọ̀rọ̀ àmì, àdíkì ilé ìṣẹ̀lẹ̀ lápàdà wọn. Ìgbà ní ọ̀dùn lórí ẹ̀. Tó nà bá bọ̀ àwọn ẹ̀mọ́ àwọn ọ̀rọ̀ ṣáàlẹ̀ báyìí, ṣáàlẹ̀ báyìí. Àdíkì ilé ilé lágbàdà ibi ìtajà onígbà ìsinmi, onígbà ìsinmi, ìsinmi. Ọ̀rọ̀ tó ló sọ̀rọ̀ ìsinmi. Gbogbo àwọn ilé ìmọ̀sibílítì ti. Ẹ ti bá fẹ́ ìtàn ìsinmi ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀bá nínú ìjọba ìgbà ṣùgbọ́n tí bùkátà bá bẹ̀rẹ̀ fún pé kápọ̀gbọ̀ bí síra wa kàfúnra wa ṣe àfúnra wa ṣe nàṣíhàtẹ́ látàáyírọ̀ nàṣíhàtẹ́ látàáyírọ̀ a ń ṣe ní fi pé àpẹtẹ sí ní bàbẹ èyí ṣe ní fi pé a ṣe ní ẹtì àtúnṣà ní ọjọ́ náà nígbàjọ́ mọ̀ gbogbo tó fún ọjọ́ mi tó ṣe fún ṣọ́ọ̀kì táwọn èèyàn rí lánàá tán rí mọ̀nà lára rẹ̀

ìjọba ń sọ yìí àwọn ìlú wà nínú àwọn tó ń tọrọ láǹfà torí ìbádùn bá fún wọn nìyẹn o ìbádùn fún fún mọ́tò àwọn eléyìí àwọn eléyìí ló ba ìgbé àmà ń jẹ́ o àwọn eléyìí wọn àtètò sí bí ọmọ ọlọ́wọ́ wọn ń tètò sí ojú ọ̀nà ṣètàn ẹgbẹ́ mi tí àwọn àgbẹ̀yìn ní ní ó ní àwọn àáfàá bú وللطاعون قطاع الطريق في سورة أهل الله طاعون قطاع الطريق في سورة أهل الله ولي أداني لنا النواة ṣùgbọ́n wọ́n ń ṣe bí ẹ tí ń fi mímọ̀ ìrọ̀ àwọn afárá ti ń pọ̀ lọ́rẹ́ rẹ̀ ìrọ̀ àwọn afárá bá rí jẹ́ ẹni ìná ìgbà pé ẹ̀mọ́jọ lágbájá náà o ẹ̀mọ́jọ tó ṣe lọ́nà rẹ̀ nítorí pé àwọn ti fọ́n sára wọ́n di ọmọ ọmọ àìní فمن سمع بالدجال فلينهى عنه عرف ان الله جوا انسان بالدجال وقرانه انا يبدو نور اطرا بعدين بقول له انا بني اتمنى كيف في من اقوال النبي صلى الله عليه وسلم انا بني او يقوم بدعوه فبين يحدثونكم بما لم تسمعوا انتم ولا اباؤكم فلياهم واياهم àwọn ènìyàn rẹ̀ kan wà pẹ́ pé gbogbo tó fi rinlẹ̀ kẹ́ẹ̀sì nínú ẹ̀sìn wọ́n sì rẹ̀ jù padà láti gbé ní ìṣẹ̀lá kọ̀ọ̀kan nínú àwọn èèyàn bẹ́ẹ̀ ó ní kùránì ní ká máa tẹ̀lé ẹ̀ kò sí gbọ́dọ̀ dáhùn dáadáa náà ẹlẹ́kùn láti ọbẹ̀ tí ń ṣe ẹ̀sìn ní bọ̀ tẹ̀sí bọ́wà sí ẹran ajá kí ni wọ́n máa ń pè bá àwọn ṣùgbọ́n wọ́n lè ẹran ìwọ̀n àbẹ̀wò tàbá fún àwọn ìdí àwọn àná tí ń dáadáa lẹ̀ àtúnwá mọ owó kìíní bí àpò ìbẹ̀rẹ̀ àgbẹ̀ látọ̀ tó bẹ́sù tí wọ́n ń bọ̀ lẹ́yìn kábàdé tó wá ní kò sí tó rí o kò sí tó rí dẹ́ ẹ má jájá ajá jíjẹ ni aláìsẹ́ nìkan náà ní tó ní ẹ má jẹ tó ta ló ní ẹ má jẹ tó àbá àló ní ẹ má jẹ tó kò kí ó yẹ tó ní èjò rẹ̀ èyí tó ṣòro ilẹ̀ nínú òfin ẹ̀sìn pé àìgbọ̀dọ̀ jèlè àìgbọ̀dọ̀ dáadáa àwọn àbá kan sọ pé ẹ jèlè ẹ̀jẹ̀ dá wà. tàbí kẹrẹ wọn náà tó sọ pé ẹ tó bá tuntun láti fún ọ tó ló sì rí náà ń péré lànà ìfẹ́ gẹ́gẹ́ bí mùsùlùmí kò mọ tí ó ní o mẹ́fúnná méjì méjì two plus two kunu wákùnláfà mẹ́ta mẹ́ta three plus three four ní ìtàkọ́kọ́ o di mélòó plus three plus three o di six ó di ten wà lù bàá mẹ́rin mẹ́rin mẹ́jọ ó tún ro papọ̀ mọ́ ìjọba ti jọ fún wa fẹ́ẹ̀lì kan máa ń sọ fún yẹn bàbá ní àwọn ọmọ lọ bẹ̀ ṣáà bàjẹ́ àbájọ lẹ́gbẹ̀ẹ́ nígbà tó ẹgbẹ́ tẹ́sí àwọn ọmọ bá ń ṣe kẹsàn-án tó má bàa bẹ̀ ṣùgbọ́n ìdá ń sọ tòlẹ́dílé pé ojú ọ̀nà tó ń tọ̀ ojú ọ̀nà òdodo ni. Ètò ìgbìyànjú àti ṣe orí láti táwọn èèyàn sọ́nà ní ẹsẹ̀ rẹ̀ wáyé. Tẹ́sẹ̀ bá yẹ èèwọ̀ ní àìgbọ̀n wòran tẹ́sẹ̀ apá àkàbà sí i. Torí pé pẹ̀lú èdè pẹ̀lú ọdún pẹ̀lú déédéé pẹ̀lú àníyàn tó dáa. tó sàtúnṣe yẹn bá wá wáyé nígbà míì àmì ẹbí ìkùnsínú láàrin àwọn tí wọ́n jẹ́ àwọn àpá. tó bá ti wá dé ìkùnsínú tó bá jẹ́ lórí òdodo nù tó bá jẹ́ lórí súnà nígbà ọmọ fẹ́mẹ́ gbé gbogbo ẹni tẹ́ ẹni tẹ́ abẹ́ ẹni tẹ́ ẹbí ẹ̀mọ́ wàhálà pọ̀ ẹ̀mọ́ ṣètò ẹ̀mọ́ wàhálà pọ̀ káàmù tọ́lọ́mbà ṣe àmìlẹ́ ìjọba àjẹ́nà tọ́lọ́mbà ṣe ìjọba àjẹ́nà àwọn akẹ́kọ̀ọ́ ní kan oníkálukú ọlọ́mọlọ fún jẹ lẹ́gbà tó bá ti dájọ́ pé ládájọ́ ló wà lórí ààrẹ ládájọ́ ló wà lórí ẹ̀sìn ọjọ́ náà wọ́n sọ fún àwọn sàárà tó mú sàárà tó mú sàárà ìgbéyà fún ní àjọyé ilé ọ̀rọ̀ rẹ̀ ọmọ ọmọ rẹ̀ mọ̀ pápá pápá وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه ولا تجعله ملتبسا عليه اللهم آت كفرنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولانا اللهم اغفر لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جهنم ومن اليقين ما تهون عليه صالح اجرنا ومسكنا اللهم باصحابنا وأبصارنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل إشارتنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا فينا ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا وصلى الله وسلم وبارك على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك إن شاء الله تركي الجاي موضوع القرآن وطلبه الذي مع يوفيك في أبو داري وتجدي وتجدي في تسمعي كاري لكن أنا إن شاء الله تعالى شفتي أنا ما أعرف يعني ما أعرف التصور إلى ما أعرف الجمعة الضارة e se permitirem intensificar a difícil nova, tocar em toda uma país, até uma estimada melhora, não vai estar em uma realidade aberta. Deveria também, também, só para uma vacina para a canção de botar em os filhos vai, ela vai, ela vai, ela vai, ela vai,